bisimilahi alhamdulilayi adúpẹ́ fún ọlọ́run ọba tí ó tún fún wa láǹfààní láti tún jókòó lénìí láti fẹ́ gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ tí ń ṣe mú wa fún wa nílé iṣẹ́ yìí yẹn ti gbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ murtaza alim ní orúkọ tèmi ìmáàmù wa náà tó ti wà pẹ̀lú mi a kún tẹ̀síwájú lónìí a rí pé lánàá mo ṣàlàyé fún wa lóyún tí a ń pè ní ẹ̀ṣẹ̀ kì í wá ṣe ẹ̀ṣẹ̀ lásán àwọn ojúlówó nínú ẹ̀ṣẹ̀ wọ́n rí pé nǹkan kì í síbẹ̀ bá a ṣe gbọ́ lánàá àbẹ̀ ọlọ́run kò ṣe wá lẹ́rú tí ó lè gbọ́ tí ó gbà tí ó yàgò kúrò ní gbogbo tí ọlọ́run ọba ò fẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣàlàyé ẹ̀ fún wa àwọn tó ṣùnúgbà ọwọ́ ètò yìí òun náà ni àjọ tí a mọ̀ sí markasul qalb selim tí ó wà ní àmùdá jọ̀ǹkú ní ìbàdàn bíi pure art islamic center ọlọ́run bá a ṣe ọ̀pọ̀lọpọ̀ ládàá kó san án lẹ́san ọlọ́run bá a ṣe ọ̀pọ̀lọpọ̀ àlékún dáadáa fún àjọ wọ̀nyí bisimilayi. asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu alhamdulilayi wasalaatu wasalaam ala rasulillah adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ kí àti gẹ̀ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa alihi wa sallam bákan náà àtúnkì gbogbo wa kó dèdè àsìkò yìí àsìkò etí ìgbọ̀ kọ́nà kó má sá san ẹnì kọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore kó má ṣáà jẹ́ kí àwọn tí à ń sọ àti gbogbo àwọn tí à ń gbọ́ lórí àwọn prógráàmù tó jẹ́ prógráàmù dáadáa báyìí kọ́lọ́n kọ́ mọ́sán àjẹkù ṣe wá ní àǹfààní lẹ́nu pẹ̀lú yọ̀ǹda ọlọ́run subhanahu wa ta'ala gẹ́gẹ́ bá a ṣe ti síwájú lánàá pé nínú àwọn nǹkan tó lè ṣe ìdíwọ́ wa láti rí yọ̀ǹda ọlọ́run subhanahu wa ta'ala láti lo ayé ìrọ̀rùn láti dé síbi tí ó tẹ̀ wá lọ́rùn níjọba ilẹ̀ alkiyama náà ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wá ní ìpele ìpele ni àwọn ètò jẹ́ ìpele tó ga jù àwọn náà ń tà ń pè ní kàbáyé rògbòmọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó jẹ́ pé ọlọ́run bá ní tó bá ti jìnnà sí òun ṣàforíjì yẹn fún òun ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yòókù ẹni tó bá ti ń kọ̀rọ̀ bo àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí ó ń fa ìbínú ọlọ́run ó ń fa súnmọ́ rẹ̀ ó ń gbéra rẹ̀ jìnnà síkẹ́ ọlọ́run kọ́lọ́n kọ́ mọ́sálá ìṣàánú fẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́nìí tó jọ̀gá jù lọ nínú téèyàn fi lè yapa ọlọ́run nínú tó jẹ́ pé èèyàn fi lè ṣe ọlọ́run téèyàn ò fi dò lórí ibú láyà tàkìyàmà òun náà ní táwọn àgbéyàwó òun náà ní ẹ̀ṣẹ̀ aṣirku billah ìmọ̀ wá orogún pẹ̀lú ọlọ́run bá subhanahu wa ta'ala tàbí ká sọ pé ìmú ẹbọ mọ ọlọ́run ipa nkankan pọ̀ mọ́ ọlọ́run nílẹ̀ yorùbá níbi tá à ń bá sọ̀rọ̀ nípa ẹbọ ẹlòmíà máa rò pé èyí tí wọ́n gbé sọ́rí ìtàlẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ni nínú ẹbọ ni ní ti ń jẹbọ ju bẹ́ẹ̀ lọ nínú ẹ̀sìn pé tá a bá wo inú al-Qur'an al-Karim táwọn súnà níbo Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a mọ̀ pé ọ̀nà tí yẹn fi lè sẹ̀ sí ẹ̀ṣẹ̀ ńlá yìí ọ̀nà tó pọ̀ rẹpẹtẹ ni ọ̀nà tí èèyàn fi lè ṣẹ̀ sí òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala nípa ọ̀rọ̀ ẹlẹ́bọ́dé nípa ọ̀rọ̀ pípa nǹkan pọ̀ mọ́ ọ̀nà tó pọ̀ rẹpẹtẹ ni kò sẹ́ni tí ó là ń bẹ̀ àfẹnitọ́lọ́mbala kọ́lọ́n kọ́mọ́ sáà kà wọ́n mọ ẹni tí ó là ń bẹ̀ tó pẹ́ tọ́lọ́mbà là ń bẹ̀ ó náà ló lórí rẹ̀ ẹni tí ò bá ti là ònà wa nù ṣàkọ́ wà ní àdírẹ́sì orí ibú ló ń bẹ lára rẹ̀ yẹn kọ́lọ́n kọ́mọ́ sáà ló lórí ibú. àwọn àfọ̀ onímọ̀ ẹ̀sìn àwọn tí wọ́n sọ lọ lọ́tún lọ́sìn pé kí ni ń jẹ́ ìpa orogún pọ̀ mọ́ Ọlọ́run gan tá a mọ̀ sí ashirk tá a mọ̀ sí ẹbọ ṣíṣe ìpa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run wọn ní kí ni ń jẹ́ bẹ́ẹ̀ èyí tí gbogbo wọn fẹnu kò sí náà òun náà ní káwé sínú gbólóhùn bíi mẹ́ta àbí mẹ́rin kan wọn ní òun náà ní ja'alu shariki ma Allah òun náà ní ká da nǹkan kan pọ̀ mọ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala fi rububiyyatihi nínú ìjọ Ọlọ́run Ọlọ́run nínú dẹ́dà Ọlọ́run Ọlọ́run ọba ló dẹ́dà eléyìí gbogbo ayé ọlọ́ba ní pèsè jẹ́ àti mọ́ fún gbogbo ayé òbò bí ìyá ọlọ́run yẹn nínú òjòlúwa olúwa wa ká lo nǹkan kan mí pọ̀ mọ́ ká da nǹkan kan mí pọ̀ mọ́ gẹ́gẹ́ bí àwọn táwọn ń sọ wípé ẹnìkan ọlọ́run ọ̀tọ̀ ló dá ìmọ́lẹ̀ ìmí ló dá òkun àtòkun àti mọ́lẹ̀ olúwa olówó wa nínú àlọ́dá méjèèjì ẹni tó bá rò pé ẹnìkan ló dá òkun àbọ́lọ́run ló dá òkun ọlọ́run ló dá mọ́lẹ̀ ẹlòmíràn rò pé iṣẹ́ rí ọlọ́run ló dá yẹn iṣẹ́ ẹbí èṣù ló dá iṣẹ́ ẹbí ẹgbẹ́ ní robo àti ń tó da àti ń tí ò da àti ń tó ga àti ń tó kúrú ọlọ́run ló dá wíwá mú oru púpọ̀ mọ́ ọlọ́run láàrin yẹn ẹ̀dá ọlọ́run kan nínú ẹ̀rú ẹ̀ èèyàn máa kó sínú ẹ̀ lọ tàbí ti nínú alukur'anul karim ẹgbẹ́ ní suratul fatiha tá a lè má ka lójoojúmọ́ nínú àyà tá a máa ń kà ní pé iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ lọ́wọ́ ọba la máa sìn àwọn àfáà nítumọ̀ iyyaka na'budu ìwọ nìkan ni àwọn máa sìn ọlọ́run tó wáyé ká sìn lóun nìkan ká tún wá pa nǹkan kan míì pọ̀ mọ́ bí ti wulẹ̀ kó ma lọ́yìí pé yí ọ̀nà tá a bá àgbà fi pàápọ̀ ma eléyìí ní jẹ́ bọ́nà ẹ̀sìn. ní táǹpẹ́ ni aṣẹ́rù ẹ̀ṣẹ̀ tó mà tóbi púpọ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ni ọlọ́run bá rí kí ọlá ó ń ṣàlàyé fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ẹni tó bá ẹnikẹ́ni tó bá mọ ẹ̀bọ pọ̀ mọ́ òun tó bá kó sínú ẹ̀ṣẹ̀ tá a sọ yìí ọlọ́run bá ní ohun mà ní foríjì tó bá fi pajúdé tó kú lẹ́ni tí ń dárò ẹ̀ṣẹ̀ yẹn sọ́nà ọba subhanahu wa ta'ala torí ẹ̀ lọ́ọ̀fẹ́ sọ fún wa nínú al-Qur'anul Karim ọlọ́ba ní inna Allaha la ọlọ́run ni kò sí àforíjìn látọ̀dọ̀ òun ọlọ́run fún gbogbo ẹni tó bá ní ẹ̀ṣẹ̀ ọlọ́run wàyẹ́ fẹ́ ọmọ àdúnà dáàlì kẹlẹ́ mẹ́yìn ṣá ẹ̀ṣẹ̀ míì tó bá yàtọ̀ sẹ́bọ tó bá jẹ́ yàpọ̀ ọlọ́run míì tí kì bá ti ṣe ẹ̀ṣẹ̀ pàpà kẹpọ̀ mọ́ ọlọ́run ọlọ́run lè foríjìn yẹn límẹ̀yìn ṣá fẹ́ni tó bá wu òun ó túmọ̀ sí ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ọba subhanahu wa tó ń ṣàlàyé fún wa pé òun ò ní foríjìn ẹni tó bá ṣe ó jẹ́ ká mọ̀ pé ẹ̀ṣẹ̀ mà lágbára tẹ́ni yẹn bá fi lè kú lórí ẹ̀ ọlọ́ba ni kò sáforíjì lọ́dọ̀ òun kódà kó kú lórí ẹ̀ lẹ́ni tó ń kírun kó kú lórí ẹ̀ lẹ́ni tó ń gbà àwẹ̀ lókùrú ìgbà tó bá ti jẹ́ ẹbọ náà ni ẹnìyàn ò ní láforíjì lọ́dọ̀ ọlọ́run ìrun ò ní sàǹfààní mọ́ àwẹ̀ ò ní sàǹfààní mọ́ hajj ò ní sàǹfààní mọ́ pẹ̀lú ẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ tó lágbára púpọ̀ níwájú ọlọ́run ọlọ́ba pe ẹ̀ṣẹ̀ yìí ga èyí tó ga jùlọ nínú àbòsí ọlọ́ba pe ẹ̀bọ bẹ́ẹ̀ tàbọ̀nù suratul Luqman suratul Luqman nígbà tí anabi wa Luqman nígbà tí Luqman tó ń ṣàlàyé fún ọmọ rẹ̀ ọlọ́bàá ni wa idh qala Luqmanu libnihi wa huwa ya'izuhu qala ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun adhim ọlọ́ni ẹ̀ṣẹ̀ rántí wà máa ṣe wọn létí nígbà tí Luqmanu ń ṣe ìrántí fún mi ṣe sí ti fún kí ló sọ o gbọ́dọ̀ wá orogún pẹ̀lú ọlọ́run inna shirka la zulmun azim pé kó kó máa bọ́ọ̀lù òun orogún àbòsí tó ga ni ó túmọ̀ sí pé tí wọ́n bá ní ta lọ̀gá alábòsí ẹni tí ń pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run nínú ìjọsìn ọlọ́run iná ẹ̀ ní alábòsí jùlọ tó pé ọ̀nà ibi tí ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́ẹ̀lì lénìí òun náà ní ibi pípa nǹkan pọ̀ mọ́ ọlọ́run nínú ìjọsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala torí ẹ̀ lọ́wọ́ bá sọ̀rọ̀ láyé fún wa nípa rí àyà Suratul Kahf àyà tó parí Suratul Kahf ọlọ́ba ni wa man kana yarju liqa'a rabbihi falya'mal amalan salihan olúwa ni gbogbo ẹni tó bá ní àtàn tó bá ní àgbìyèlé kóhun pàdé ọlọ́run falya'mal amalan salihan ògidì iṣẹ́ rí ẹni kó máa ṣe. wala yushrik bi ibadati rabbihi ahada kó má sì pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run ọba nínú ìjọsìn ọlọ́run kó má jẹ́ tí ó máa kírun tí ó máa gbààwẹ̀ tí ó máa ṣe hajj tí ó tún lọ́ọ́ máa gbé kọ̀rọ̀ máa tún wárí fún nǹkan kan tí ó tún lọ́ máa gbé kọ̀rọ̀ tí ó tún lọ́ máa ṣàṣọrọ̀ tí ó tún lọ́ máa ṣe gbogbo àwọn nǹkan pátípátí tí ò bá mú nínú ẹ̀sìn ọlọ́run subhanahu wa ta'ala ọ̀gá alábòsí òun náà láti máa ń pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run subhanahu wa ta'ala kódà náà àyà mi nínú Al-Qur'an al-Karim ọlọ́run subhanahu wa ó jẹ́ kó yé wa pé ń ẹni tó bá ti dárin ẹ̀sìn rẹ̀ bọ̀ ó ti ó ti ó ti bà dúdú ṣe tó ti ṣe ṣáájú jẹ́ nínú alukur'an al-karim nínú suratu zomar quran chapter thirty nine ní suratu zomar ayah sixty five ọlọ́ba ń dojú ọ̀rọ̀ kan àbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́ba ni wàhálà kọ́dé uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna amaluk ọlọ́ni àti ránṣẹ́ sí wa nábì àtàwọn tó ti ṣáájú wa muhammad pé la in tó bá fi rawọ́ lé ẹ̀ e láyà àbàtọ̀ ní àmàlùkù ọlọ́ni gbogbo iṣẹ́ rẹ̀ pátá iná ni ó bàjẹ́ wà látàkù náà nínú mí nílùú khasirin tó bọ́ àdíjọ́ gbẹdà kìámà nínú ẹni òfò nínú ẹni àdánù ló wà tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tó bá fi gbé ọ̀rọ̀ kalẹ̀ báyìí fanabuwa muhammad sallallahu alayhi wa sallam tó tó bá fi ṣẹbọ nínú ẹni òfò ní wà táwa làwà táà lẹ́yìn táà lẹ́yìn táà ní jìnnà sí bó ti jẹ́ pé ńlá sallallahu alayhi àwa alọlọ bá ń kì í lọ yóò jẹ́ ká mọ̀ pé tọ́lọ́ba dojú ọ̀rọ̀ kan níbo tó le tó báyìí yóò ká mọ̀ àwa tá a já mọ́ nǹkan kan àfi ká sọ̀ra níbi nǹkan yẹn. láàyè mi fún wa n tá ń pè ní yìí ẹni tó bá mà ti ṣe ó mà ti kú òní tí ó jọ máa Al-Jannah nínú tá a sì ń fún wa nínú aya al-Qur'an al-Karim ọlọ́wọ́ bá ní innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar àárín nínú Suratul Ma'idah Qur'an chapter five aya eighty two ọlọ́wọ́ ẹnikẹ́ni tó bá fi ṣẹbọ kù mọ́ Ọlọ́run faqad harrama Allahu alayhi al-janna ọlọ́ni ọ̀rọ̀ àlìjẹ́nà ó ti dèwọ̀ fún wa ma'wahu an-nar ro ẹni bẹ́ẹ̀ yìí náà ni ó dé sí ẹ̀ṣẹ̀ tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ń ṣàlàyé fún wa pẹ́ni tó bá ṣe é ó ti kú òní ọmọ àlìjánná tó bá fi kú lórí ẹ̀ ọlọ́run bá ní wà máa wá òun náà ibi tí ó máa padà dé sí òun náà nínú yóò jẹ́ ká máa pé ẹ̀ṣẹ̀ yìí ó máa lágbára púpọ̀ níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala torí ẹ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ti ẹ̀ ṣàlàyé fún wa wípé ẹ̀ṣẹ̀ tá à ń pè ní ẹ̀ṣẹ̀ ẹbọ yìí minal mubiqat nínú àwọn ẹ̀ṣẹ̀ téèyàn máa ń ṣe tí fi máa ń kàn parun níwájú ọlọ́run ara kọ́ lélẹ̀ nínú hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu anábì ní ìṣẹ́ni bò sábọ̀ al-mubiqat anábì ní ẹ jìnnà sí àwọn ìwà méje ẹ̀ṣẹ̀ méje tí máa ń kópa àwọn kíákíá báyìí nígbà anábì wọn kà ẹ̀ṣẹ̀ méjèèje àkọ́kọ́ tá anábì ọkà anábì ní aṣirku billah mímọ́ mú orogún pọ̀ mọ́ Ọlọ́run mímọ́ pa nǹkan kan ní pọ̀ mọ́ Ọlọ́run anábì akánà wà sihr òun náà ní dá pípa nínú tó lè mú yàn ríbi inú Ọlọ́run ní kíákíá òun bákan náà kọ́pùlù nafsi lẹ́tì harrama Allah illa bil haqq àní bákan náà ó náà ní kéèyàn ó pa ẹ̀mí tọ́lọ́run bá ṣe léèwọ̀ ẹ̀mí aláìṣẹ̀ kéèyàn ó gbà á láyé nídìí arábìnrin tó súnyàn mọ́bìnrin ọlọ́run àtàwọn míì tánà bí sọ́nà àlọ́ sálámà. bákan náà ni wà aklu malil yatim àti mímọ́ jẹ dúkìá ọmọ òrukàn lọ́nà àìtọ́ arábìnrin nínú ẹ̀ṣẹ̀ tó súnyàn mọ́bìnrin ọlọ́run wà aklu riba mímọ́ jẹ rìbá owó èlé ẹ̀wọ̀ bó ṣe gbajúmọ̀ tó láwùjọ wa anábì náà yàpọ̀ ọlọ́run nínú ẹ̀ṣẹ̀ tó tètè sún yàn má bínú ọlọ́run tó sún yàn má parun òun náà ni anábì akẹ́nà wọ̀tawálì yawma zahaf àti ìmọ̀ sásẹ́yìn níjọ ogun lójú ogun ẹ̀sìn anábì ní ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹjẹ tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí máa ń tètè pa àyàn rẹ níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala tí máa ń tètè dá lámàrí ayé àtàkìyàmì ìyàwó òun náà ni wà kọ́sìfìl mọ̀sánẹ́ẹ̀tì algọ́fìlẹ́ẹ̀tì mọ́mìnàtì òun náà ni kéèyàn ó máa parọ́ zìnà kó máa ju òkú zìnà mọ́bìnrin mùmìnì tó jẹ́ ẹni tó jẹ́ pé ó bọ́ pábọ́sẹ̀ kó nínú zìnà ẹlòmíín bẹ nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá rí àwọn àwọn obìnrin mùmìnà tí wọ́n ń ṣe tọ́lọ́ ọ̀bọ̀ subhanahu wa ta'ala yóò máa jù wọ́n pẹ̀lú oríṣiríṣi òkò òkò rọ́ ó lé ní onízìnà ni wọ́n aṣẹ́wó ni wọ́n nǹkan kan anábìlẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ láì rí àrídájú kankan tó fi sọ bẹ́ẹ̀ nínú tó lè súnmọ́ ìbínú ọlọ́run tó sún yàn má parun lẹ́yà tá a kì í hàmà ní. ibi tá a fẹ́ lò ń bẹ òun náà ní gbólóhùn tánàbí sallallahu alaihi wasallam sọ pé alẹ́ ishraku billah ìmáa mọ́rù pẹ̀lú ọlọ́run. torí ẹ̀ ló fọ́nà hadith Abi Bakra ẹ̀nà sọ Imam Bukhari anábì ní ala unabbi'ukum bi akbaril kaba'ir anábì ní ẹ̀tẹ́ tí yín nígbàtà náà bisimilá asálámùsà àkọ́kọ́ anábì ní alìṣọ́ràkù bìlá ẹ̀ṣẹ̀ yẹn náà ni kéèyàn pa orogún kó pa nǹkan papọ̀ mọ́ Ọlọ́run subhanahu wa ta'ala pẹ̀lú ìyọ̀ǹda lọ́dọ̀ Ọlọ́run nínú ìdánilẹ́kọ̀ọ́ tá a máa tún padà bọ́ a máa a ti mọ ewu tí ń bẹ níbi ẹbọ báyìí kí wà ní tó kí ni pàápàá ń tà ń pè lẹ́bọ̀ tó jẹ́ pé Ọlọ́run ọba olówó wa bíyìnà lẹ́yìn tààlà kọ́lọ́n kọ́ mọ́sá fún wa ní gbogbo ẹ̀mí a máa gbọ́ ní tẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ kí ni pàápàá ẹ̀bọ àtọ̀nà olókun sí abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kọ́ mọ́sá àlàwà níbi ẹ̀bọ هذا والسلام عليكم ورحمة الله وبركاته سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك